22 lẹ́ẹ̀kan sí a wà nílùú ìmẹ̀kọ ní ààfin ọba kábíyèsí olúmẹ̀kọ onímẹ̀kọ ìmẹ̀kọ gbogbo àwọn ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ ó ti yanjú wọ́n ti bá yanjú rẹ̀ so ẹ ṣe gan òun lakọ̀ ní kakọ̀ wa tún jẹ́ kẹ́ mọ̀ ni because ìgbà tí wọ́n ṣe mítìyẹn lọ́wọ́ wọ́n ní láti sọ pé um, àwọn ọ̀fẹ́ kí ó ṣe kọ́ rẹ́kọ̀dì gbogbo ohun tí wọ́n bá sọ ní ìlú ibẹ̀ yẹ so nǹkan tá a ṣe end broadcast yẹn ní ẹ̀kan yẹn nìyẹn so a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so a sì ya a sì ya fọ́tò papọ̀ wọ́n sì fi já wa lójú ní pé àwọn wà lára wa ní pé àwọn àwọn ìjòyè àwọn ọba àwọn ọba kàkàkiri bíi àtàwọn àgbààgbà náà pé wọ́n wà pẹ̀lú wa àwọn ọlọ́pàá sì ti wá náà àwọn ọlọ́pàá yẹn náà wọ́n jẹ́rìí sí ni pé gbogbo ohun tó ṣẹlẹ̀ Eh, àṣìṣe ni nǹkan ló ṣẹlẹ̀ ni pé lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí a wà nílùú mẹ̀kọ́ so nǹkan ló ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan kan ló kàn wá ló kàn wá kùn. ok. interview ọ̀la. ok. okay ká interview bàbá wa a máa interview bàbá wa ọlá tí ọlá OPC a máa interview rẹ̀ nísìn yóò sọ ọ̀rọ̀ nísìn so ẹ máa bá a ká lọ Koiki Media bring the world closer to your doorstep ẹ ṣe gan ẹ máa share video yìí dúró kí kí dáadáa dúró dúró dúró dúró dúró ọlá lè wọ ọlá wọ kò sí bàbá wa ẹ kíra yín dáadáa ẹ kíra yín dáadáa àjọ wa ni ẹjọ mi mọ ẹni náà mi ò ní bá a ma ṣe ọlá dúró dúró dúró kẹtẹ lọrùn kẹtẹ lọrùn àṣìjà mọ́ Yorùbá ni gbogbo wa wọ́n sì ti clarify ẹ̀ àwọn sì ti ṣe kí ni sì ti kò sọ́dún wọn kò sẹ́tẹ̀ rẹ̀ ìmọ̀ ilé láàrin Koiki Media bring the world closer to your doorstep. Bọ́ọ̀lù ọmọ ogun sọ̀tẹ̀ mọ̀, àwọn ọmọ ogun state ẹyọ kan ni wọ́n lọ, wọ́n lọ, wọ́n lọ, wọ́n lọ, ẹyọ kan ni wọ́n lọ, wọ́n lọ. Ìdánilẹ́wọ̀ nígbà míì, oṣù kọ́ ní gbogbo nǹkan ibi tá a rìn dé làwa ń yà ibi tá a rìn dé là ń gbìyànjú láti sọ nípa ẹ̀ hmm. not gbogbo nǹkan táwọn èèyàn ń sọ nípa ọlá hmm. èmi o pẹ̀lú gbogbo ẹni tó wà nílùú tí wọ́n join tó support mi ò lè wà lókè kí n tún máa sáré ilẹ̀ mi ò lè dá ṣe i need àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nìyàn lè wa yálà gbogbo àwọn tán lè protect àlàáfíà fún wa nínú rally tá a máa ń wò tí wọ́n ṣe diaspora uniform máa dọ́gba scarf logo wa gbogbo ẹ̀ máa wà ó dẹ̀ máa wà pẹ̀lú flag so pẹ̀lú gbogbo àwọn nǹkan tó ń ṣe wọ́n ní àwọn security tí wọn ò ní fojú hàn so ẹjọ́ torí ọlọ́run advice tèmi mú wa anything tag of the red anything ọ̀pá tá à ń kó kiri kájọ kó wà nínú mọ́tò tó bá ti wà nínú mọ́tò a máa máa lọ àwọn èèyàn mọ̀ bọ́ tá a bá rí nǹkan tó ń bá wa mò ń bọ̀ tá a bá rí nǹkan tó ń bá wa jà ṣé mo pa àwọn èèyàn á rí lọ́dún ìgbà kí làwọn èèyàn yìí ṣe tó fi ń bá wọn jà báyìí kò sí nǹkan kan nínú pé à ń ṣe ra lè ó lè yá lọ́la ó lè yá lọ́la gbogbo àwọn ọmọ Oòduà àwà pẹ̀lú yín láìsí ìjà láìsí wàhálà pàtẹ́jọ ẹ bá sọ fẹ́ni ọ̀tún ẹni òsì ẹni mídíà pé kọ́ máa pera wọn sákèsì láti máa gbé oríṣiríṣi gbogbo àgbẹ̀. ẹ ṣe gan ẹ ṣe gan so lóko ìgbà ìjà ti parí ọ̀rọ̀ lẹ́gbọ́lẹ́nu ọlá uh, eh, OPC yẹ ọ̀rọ̀ lẹ́gbọ́lẹ́nu wọn so wọ́n ti bá a parí ìjà so lẹ́ẹ̀kan sí aṣèwà lọ ní onímẹ̀kọ́ palace so ẹ bá wọn ṣe ẹ̀gbọ́n gàṣẹ́ ṣègùn adúpẹ́ lọ́wọ́ yìí so a ó sì sí àwọn picture kọ̀ọ̀kan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ọlọ́pàá náà lẹ́ ń wò yẹ nínú lórí ọ̀kadà yẹn ọlọ́pàá ní ẹ̀ ń bẹ̀ ẹ̀ náà rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá náà wá wọ́n rán àwọn aṣojú wọn wá láti wá witness gbogbo ohun tó ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ẹ̀dẹ̀ ní yorùbá ló rán wá nítorí pé wọ́n mọ̀ ní pé nǹkan yorùbá ni wọ́n ṣẹ́tù nítorí pé wọ́n lọ rán ẹ̀mọ̀ pé àwọn aráabí ànídárúkọ àwọn aráabí ẹ̀mọ̀kọ́ wà lára àwọn ológun ilẹ̀ yorùbá náà tí wọn lè rán àwọn ìwà ṣùgbọ́n àwọn ọmọ yorùbá ló rán wá àwọn tó kọlà tó wàlà ìbàdàn sọ́kẹ̀ náà lọ gbé wá ẹ̀hẹ́n so wa ti bá wọn sọ̀rọ̀ kábíyèsí wa ti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n gbogbo ohun tó tá a sọ afẹ́fẹ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí a máa clarify gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láìpẹ́ láì jìnnà a ó sì send àwọn fọ́tò So Koiki Media bring you the world closer to your doorstep. Today is 23rd of October 2022. Ọlá lẹ gbọ́hùn ẹ̀ láìpẹ́ yẹ òun ló ti sọ̀rọ̀ yẹ tó ti sọ̀rọ̀ ní pé òun ò bá wa jà ó ní pé òun kọ́ advice wa ní pé òun wá pẹ̀lú wa àwọn kábíyèsí náà sì ti sọ bẹ́ẹ̀ àtàwọn olóyè tí rẹ̀ ṣe gan-an Koiki Media bring you the world closer to your doorstep. Adúpẹ́ lọ́wọ́ yìí àwọn alájì Jẹ̀mílì Akíngbadé náà tí wọ́n ba orúkọ rẹ̀ jẹ́ wọ́n ti fi jẹ́ kó yé wa ní pé kò rí bẹ́ẹ̀ gbogbo nǹkan tí wọ́n sọ ní pé ó kàn ní oríṣiríṣi àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fi lè sọ ọ́rọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ so ẹ ṣé gan Koiki Media bring the world closer to your doorstep. gbogbo ẹ gbogbo wa ti wà ní ìṣọ̀kan so àti OPC àti Yorùbá nation Yorùbá ti wà ní ìṣọ̀kan so àdúpẹ́ nílùú mẹ́kọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwọn olóyè pátápátá làwà ń bẹ̀ àti kábíyèsí tí wọ́n ti bá yọjú ẹ̀ àti wà ní peace báyìí so ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ nu bàbá wa yẹn náà so wọ́n sọ ẹ ṣe gan yẹ ẹ ṣe gan tàkì ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ nu bàbá wa yẹn wọ́n sọ pé àwọn ti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú wa ní pé kò sí jà kò sí wàhálà Mr. Korede náà lẹ́ ń wò yìí náà. Awọ ọlọ́wọ́ lárí wa bí ọlá lọ́rọ̀ adúgbò lọ́wọ́ nǹkan mélòó bí àtàwọn Ìyábọ̀ àtàyọ̀ lèdè àtàwọn ìyájagun àtàwọn olóyè wa adúgbò lọ́wọ́ wọn. ẹ ṣé gan bàbá wa ẹ ṣé gan so ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ náà bàbá wa yẹ àwọn bàbá wa ni wọ́n so ọ̀rọ̀ lẹ́gbẹ́lẹ́ ni wọ́n yẹ wọ́n sì ti jọ́ ti gbà wá níyànjú wọ́n sì ti gbà wá lámọ̀ràn wọ́n ti dámọ̀ràn fún wa wọ́n sì ti gbà wá níyànjú so nǹkan lára àwọn tí wọ́n fi ara pa ní ọjọ́ yẹn náà lẹ̀ ń wò yìí so. bàbáyé ti bá wa parí ìjà ló ti ṣe ní ìgbàlódé ìpè wọn ti bá wa parí pé a ti wà ní ìjọba sí wàhálà ok ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí bàbá wa àgbàlagbà yìí ẹjọ wọn afẹkẹyìn náà ti wo ìbínú ẹ̀ sọ̀rọ̀ sí ohun tó sọ̀rọ̀ tí a padà parí lónìí. nǹkan tó ṣẹlẹ̀ ló mọ̀ ẹ̀kọ́ ọlọ́run ti bá wa pa láì lọ́dọ̀ onímẹ̀kọ́ bí mẹ̀kọ́ gbogbo àwọn èèyàn wa nínú ọ̀rọ̀ ọ̀gádà ọlọ́kà ìmẹ̀kọ́ àti péjọ kábíyèsí ti bá wa lọ bẹ́ẹ̀ ó ti kú ewé ó ti kú egbò kò tíjà mọ́. ìmẹ̀kọ́ ti wà ní ìṣọ̀kan báyìí. wọ́n á fẹ́kẹ́ bá wa sọ fún gbogbo àwọn tó jẹ́ ìgbìmọ̀ tẹ́ pé wọ́n ti lè rí káàkiri àgbáyé tó dẹ̀ pé wọ́n ti táàgì ìlú mẹ́kọ sí nǹkan tó yóò jẹ́ burú ẹjọ́ kí ni kọ́tà bá sọ fún gbogbo wọn. gidi gan ẹ tó sọ. ẹ jọ ń bẹ̀ ní olórí ọdún gbogbo gbogbo nǹkan tó ti tiẹ̀ rẹ̀ nínú mẹ́kọ tí a ti rà táàgì sí gbogbo àgbáyé à ń fẹ́ bá wa ṣe ìgbésẹ̀ lórí ẹ̀ nítorí a wà ní ṣọ̀kan kẹ́ bá wa pa náà nílùú mẹ́kọ àfọ̀ Emily Akíngbadé ni o ọlá ni o ọlọ́run ti bá wa pa náà lẹ́nu sunday òtòbó ni o gbogbo ẹ̀ ti parí òtòbó àti tòtòbó ọlọ́run ti pa náà nílùú mẹ́ta bọ̀ a ti wà ní ìṣọ̀kan àwọn olórí wa náà ò mẹ́yọ̀ wọn a ti parí ẹ̀. Thank you very much. ẹ̀kún ṣe rí ní ọ̀dọ̀ yín lọ́hùn báwo ni iṣẹ́ báwo ni gbogbo ẹ̀ a ti wá sí ọ̀dọ̀ kábíyèsí onímẹ̀kọ́ ìlú mẹ́kọ lórí gbogbo àwọn awuyewuye tó ṣẹlẹ̀ nígbà tá a ṣe rálì wa so wọ́n dẹ̀ ti pe ọ̀tún wọ́n ti pe òsì wọ́n ti bá wa sọ àlàáfíà dẹ̀ ti jọba ní agbára lọ wà lágbára. ní àṣẹ náà bá wa iṣẹ́ lé gbogbo rẹ̀ gbogbo wa. Ah, ó yẹ kẹ́ mọ ẹ̀rín bó tó ní tó ní pẹ́sù ló ní ìrètí. ní ìrètí àìsàlẹ̀. ẹ ṣe kọ̀ bá wa. ó kí àbá bá wa bá wa náà lè fẹ́ ah, sọ olóyè kan lára àwọn olóyè wa náà lè ní ìrànlẹ àwọn rèé wọn náà fẹ́ bá a sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ kí wọn lọ. ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ẹ lè gbà wá níyànjú gẹ́gẹ́ gbà wá àwọn aráalé nímọ̀ràn ni pé nípa gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní lórí struggle Yorùbá nation yìí àti ohun tí a wá sẹ́tù ní ìgbà yìí ẹ jọ ẹ sọ̀rọ̀ fáwọn aráalé náà kẹ́ kó mọ̀ lẹ́kọ̀ọ́ sí. ẹ rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ èṣù ló kù lágbára ọlọ́run àdẹ̀tí èṣù ti ó ti lọ gbogbo lágbára ọlọ́run lágbára ọlọ́run àti apc ìdúró tó bá ṣe òní àti Gani Adams ni àti Oòduà nation ni gbogbo àti darawa ìṣúwàhálà gómìnà ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ kábíyèsí àwọn olóyè àwọn baálé ìlú wọn àti jókòó láti fi ìṣọ̀kan àtọ̀run Oòduà nation ọmọ gbóyìn ra. òkè ẹ gbọ́ yẹn náà. àwọn other other opponents ọ̀rọ̀lẹ́ gbọ́ yẹ ọ̀dọ̀ àwọn opponent náà la tún lọ yìí ṣùgbọ́n a ò ní pè wọ́n lọ́pọ́nẹ́tì mọ́ nítorí pé ara wa náà ni wọ́n ara wa ni wọ́n gbogbo àwọn OPC gbogbo àti ikọ̀ ti Fáṣẹ̀hun àti ikọ̀ ti Gani Adams àti ikọ̀ ti gbogbo wọn ìkọ̀kọ̀ náà ni gbogbo wa ọ̀rọ̀lẹ́ gbọ́ yẹ ní ọmọ Oòduà ni wá pé kí ni ọmọ lẹ́nu ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ àwọn àjẹ kọ́mọ pé ẹ lóòótọ́ gbogbo ẹ̀ náà kò ń ṣoògùn bọ̀ tó bá gbé wá ní líle àwa náà á gbé owó fún wọn bọ̀ láti lè jẹ́ kí àrídájú yé fún gbogbo àwọn èèyàn wa tó wà lágbàáyé tó dẹ̀ jẹ́ àwọn ọmọ mẹ́kọ́ náà tó tún wà lọ́hùn tó dẹ̀ bí wọ́n pé wọ́n ti ń wò bí wọ́n pé àwọn ò lè rìn bí kan àbáwọn ò lè rìn bí kan ṣe fún wa ní àrídájú pé nǹkan tó bàbá wa tó jẹ́ kábíyèsí wa ti parí yìí tó ti tán tó ti dénú dénú. ọba ló máa ń pẹ kẹ́lẹ́kẹ́ fún mi. ẹ ẹ rí mi bàbá mi. nígbà tí a bá ti pàṣẹ bẹ́ẹ̀ hmm. kì í sí nǹkan kan mọ́ yàgì tán àwa ti wọlé síbẹ̀ kọ àjọ mú àjọ jẹ àjọ jẹ pé pọ́nmọ́ ojú àníwá ojú àníwá ojú àlá ń jà fún bàbá wa ilé bàbá wa là ń jà fún ilé Oòduà. ó tún ní ọ̀rọ̀ yẹn bí wọ́n pè ìyá wa sọ nígbà tá à ń bọ̀ ṣe mọ̀ pé kó tó di bí wọ́n pa fẹ́ kúrò nínú ilẹ̀ Yorùbá kó tó di pa fẹ́ kúrò nínú ilẹ̀ Nàìjíríà ó ti ná àwọn kan tẹ́ wọ́n ti níra wọn sínú káàkiri bóyá kóòtù ni o bóyá kìíní ni kò má kà pé tán ṣóyè ẹjọ́ tó bá rẹ̀ misunderstanding bá ti wá tó bá ti jẹ́ ọmọ yorùbá ẹ jẹ́ ká tètè pè sí àkíyèsí no counting of number anymore ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run nígbà ẹnìkan sọ pé àwọn ti dúró bẹ nígbà yẹn ẹ jọ̀ọ́ àwọn tó yẹ kó jẹ́ tó fẹ́ kó wá lẹ́rù àwọn ẹ wòran tí ọlọ́pàá tó yí ọlọ́pàá tó yí. pé pé yóò bá ní gbogbo wa tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ inú wọn máa dùn ni tí nǹkan bẹ́ẹ̀ bá ṣe ń ṣẹlẹ̀ lọ inú wọn máa dùn ni bàbá wa nǹkan ló ṣẹlẹ̀ yìí àwọn ẹ̀fẹ́ tó máa ṣẹlẹ̀ ọlọ́run àìfẹ́ tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n a ti gbà pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ní ayé ìtọ́ ọlọ́run ò mọ̀ sí ọlọ́run elédùmarè kò sí tó ṣẹlẹ̀ láyé so ẹ má bínú sí wa gbogbo tí bóyá àwọn mídíà bá ti sọ ni wàbí kankan so ẹ ṣe gan Koiki Media bring the world closer to your doorstep. okay gẹ́gẹ́ bá brọ́dà mi ṣe sọ pé ìjà yẹn ti tán wàhálà ti lọ oṣù tí ti lọ ṣe rí nǹkan tó fẹ́ mọ̀rọ̀ kó fẹ́ fàjà yìí tá a bá wò gẹ́gẹ́ bí nǹkan tí kábíyèsí sọ ọyọ òdòdó ọyọ Mr Ọlá ọyọ ilé ìtẹ kí ló rọ ọ ṣàyà mẹ́rin gẹ́gẹ́ bí torí pé ìjà ti wà láàrin tẹ́lẹ̀ òun ló wá fa ìjà yìí lọ́fi wá Yorùbá nation OPC yorùbá nation ìkan náà ni wá nítorí pé yorùbá ni wá gbogbo àwọ̀ tó bá ti ń ṣẹlẹ̀ láàrin wa àìdájọ́ fẹ́ jáde ni o ẹ̀yin náà lè fẹ́ ṣe ìkọta ìkan tó dá ti di ẹyọ kan yẹn àwọ̀ yẹn jẹ́ ká kọ́kọ́ máa gbé sẹ́gbẹ́ kan náà ká wá fíìsì kan tá à ń ṣe àwọ̀ tẹ tó ṣẹlẹ̀ òun ló ba ìrìn àjò yìí jẹ́ tí kò dẹ̀ ń ṣe pé àwọn yorùbá nation tó wá láti ta àmọ́ra rí ẹ̀rù mi àṣẹmọ́ra ni àníjà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ìjà tó ti wà níbi bẹ́ẹ̀ pé mo níjù ẹ lọ mo lágbára jù ẹ lọ òun ni wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ ló máa mọ̀ ìfúkà ìwà gàtà jọmọ̀ ẹ̀kọ́ fún ọmọ. ọlọ́run ti bá wa yanjú ẹ̀ gbogbo aṣọ ti lọ ìjà ti lọ. ẹ̀jẹ̀ bá yẹ káwọn èèyàn mọ̀ pé kọ́ má bẹ̀rù mọ́ kò sí gbọ́n mọ́ gbogbo àwọn tó bá gbogbo àwọn tíẹ́tìmù tíẹ́tìmù yẹn wọ́n ti. gbogbo àwọn tó wọ̀lú òun lẹ́ ń gbọ́ yẹ. ìjà ló dé lórí di òwe lóníkàlùkù ń sọ nǹkan tó rí so kò sí ìjà mọ́. adúpẹ́ lọ́wọ́ náà àṣẹ àṣẹ àṣẹ àṣẹ olóyè àdúrà nìyẹn ok all right ẹ ṣe gan so ẹ ní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí i today is twenty third of october twenty twenty two ẹ ò ní so ọ̀rọ̀ lẹ ti gbọ́ mr ọlá opc náà mama jagun mi tẹ́lẹ̀ yìí o ẹ ṣe